àìsáyà orí kẹrin àti ilé ọjọ́ náà obìnrin méje yóò dì mọ́ ọkùnrin kan wípé àwa jẹ oúnjẹ ara wa àwa ò sì wọ aṣọ ara wa kìkì pé jẹ́ kí a fi orúkọ rẹ pè wá láti mú ẹ̀gàn wa kúrò ilé ọjọ́ náà ni ẹ̀ka olúwa yóò ní ẹwà ohun ògo èso ilẹ̀ yóò sì ní ọlá yóò sì dára fún àwọn tí ń sálà ní Ísírẹ́lì yóò sì ṣe pé ẹni tí a fi sílẹ̀ ní Síónì àti ẹni tí ó kù ní Jerúsálẹ́mù lẹ́ ní mímọ́ àní orúkọ olúkúlùkù ẹni tí a kọ pẹ̀lú àwọn alààyè ní Jerúsálẹ́mù nígbà tí olúwa bá ti wọ ẹ̀gbin àwọn ọmọbìnrin Síónì nù tí ó sì ti fọ ẹ̀jẹ̀ Jerúsálẹ́mù kúrò lé àárín rẹ̀ nípa ẹ̀mí ìdájọ́ àti nípa ẹ̀mí ìjóná lórí olúkúlùkù ibùgbé òkè Síónì àti lórí àwọn àpéjọ rẹ̀ lé olúwa yóò sì dá àwọ̀ sánmọ̀ àti èéfín lé ọ̀sán àti dídán ọwọ́ iná lé òru nítorí ààbò yóò wà lórí gbogbo ògo àgọ́ kan yóò sì wà fún òjìji ilé ọ̀sán kúrò nínú òru àti fún ibi ìsásí àti fún ààbò kúrò nínú ìjì àti kúrò nínú òjò